iṣẹ́ ti rí báyẹn kẹ́fí lè mọ̀ pé wọ́n lọ léèwé o wọ́n sì kẹ́kọ̀ọ́ wọ́n kẹ́ òun náà sọ pé èèyàn kẹ́kọ̀ọ́ gboyè <laughs> ó kẹ́kọ̀ọ́ gboyè nù mo tún ti lẹ́yìn àlejò mi nù lẹ́ agodo ń bí o ẹ kú ojúmọ́ ìyá wa. ẹ ṣe sá. bó o ní gbogbo ẹ o. fine sá. ǹjẹ́ a lè mórúkọ wa báyìí. orúkọ mi ni Afọlábí Olúwaṣeyì Aminat. Afolabi Olúwaṣeyì Aminat. Aminat. bẹ́ẹ̀ni sá. aminatu ṣẹṣẹ ó wọlé ó tọ̀nà ṣẹ́ńṣẹ́ ó mẹ́ràn díẹ̀ sẹ́nu ṣẹ́ńṣẹ́ kò jíjẹ ṣẹ́ńṣẹ́ aminatu ṣẹṣẹ ń gbò wá kéke irú àwọn orin tí bóyá wọn kọ irú àwọn orin ó mọ báyìí irú àwọn ó mọ. mi ìrántí gbogbo gbà yìí. o ò lè rántí ànígbò wà kéèké kó o bá délé kó o bèrè lọ ọmọ mi ni wọn máa ń pàṣẹ àwọn ìyá wa máa pàṣẹ wọn á pọn ọyàn sẹ́yìn báyìí nígbà bá ti ń sunkún ojú rẹ sì jọ ọmọ tó máa ń sunkún kéèké. <laughs> báwo ni. fine sir. ilé ìwé wo la lọ. University of Ilorin ni mo wà. University of Ilorin. bẹ́ẹ̀ni sir. ah láwọn yunifásitì tó dáa jù Nàìjíríà nù. No bẹ́ẹ̀ni sá. bọ́ọ̀tì ẹ̀ sanwó òpolówó bó wa ni kọ́ọ̀sì wo la ṣe o. performing art ni mo ń ṣe. performing art ìyá mi ọ sì pàfọ́ọ̀mù lẹ́nu ọ pàfọ́ọ̀mù kò sí problem kò sí problem ẹ bẹ̀ sí perform. eléyìí tá à ń ṣe yà ń perform lọ. o ti o ti act lélẹ̀ mo fẹ́ kó perform kó perform gidi ṣé kí n bẹ̀rẹ̀ sí ní ah, pàwọ́ ni. ìgbà mélòó. èwo lẹsẹ̀ kí n bá yín ṣe ń bẹ̀. ìkéyìí ìkéyìí bá a ti ń wo jíde kò sọ̀kọ́ ń wo ètò yìí ọ̀gá bẹ́ẹ̀ ló ń wo abẹ́ láre ń wo òkè bàkà sí ń wò eh, ay. àwa náà ní pẹ́ débẹ̀ lágbára. Eh, àní bàbá ó ń wò ó yá gbogbo wọn wò ó yá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ò ní pẹ́ débẹ̀ púrúfù pé ò ní pẹ́ débẹ̀. Ah. ok. mo ti gbójú sẹ́gbẹ̀ẹ́. ìwọ níbo ló lọ sí ṣé látàtàárọ̀ tí mo ti rán iṣẹ́ ó ṣe ń bọ̀ ni nǹkan ń ṣe orí ẹ̀ ó ṣe á ti tán fún yín ni. Ah ṣé ó dáa ṣé kémi àti ẹjọ ṣe. bẹ́ẹ̀ni ẹ ká jọ ṣe ṣé ká jọ ṣe. bẹ́ẹ̀ni. àmì <clears throat> náà ó máa bàjẹ́ o. Ah, ẹ má bínú sá ṣé èmi ló ń sọ̀rọ̀ sí. Ah, ẹ má bínú. o ò tiẹ̀ ní respect fáwọn elders. Ah, bọ́ọ̀lù ṣe ń sọ̀rọ̀ báyìí bí mo ṣe mọ̀ sọ náà ni mo ṣe sọ. bó ṣe mọ̀ sọ ah ọmọ sí má bàjẹ́ o ó má bàjẹ́ o look at her look at her eh, eh, <laughs> báwo dẹ̀ ni ah ẹkẹ má dé ń dán kẹ ẹ ṣe sá ok o láìkẹ bẹ́ẹ̀ ok àwọn báàlì ìwọ náà dẹ kọ́kọ́ lera tẹ́lẹ̀ ẹ má bínú mi mọ́ ok ìwọ náà o láìkẹ mi àbí bẹ́ẹ̀ ni sá ẹ ò dẹ tètè sọ fún mi mo ah, ṣe jágbe mọ́ ẹ mọ̀ pé èèyàn kan lè máa ṣe bíi pé kínní. ok ok ok ṣé wàá jẹ́ ká pàdé lọ́pùtàn ok kò sí problem. ok um, o lè pàdé mi níbi seven uptown. All alright màá bá yín bẹ̀rẹ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún. <laughs> àwọn professor ní ní Ìlọrin àwọn gan ti mọ̀ pé ah, graduate ọ̀dọ̀ wa lélẹ́yìí eléyìí ti ṣe eléyìí ṣe dáadáa performing arts um, attachment ten ṣe oṣù bíi mélòó lè fẹ́ just six weeks actually three months ni uh, but six weeks àkọ́kọ́ a máa kọ́kọ́ ṣe ní radio station mo dey ṣe tèmi ní Eco FM. Eco FM. then the remaining six weeks television station tí mò ń ṣe. ní Orísun nígbà tẹ̀dẹ̀ tí jó Orísun kí làwọn ìrírí kí làwọn kan tó ti rí ah. ṣó jọ. bẹ́ẹ̀ ni jọ gan eh. torí wọ́n really ń try níbí at hmm. least mo ti learn a lot of things behind the scene bó ṣe ń lo kámẹ́rà bó ṣe ń ṣoríṣiríṣi nǹkan àwọn èèyàn tó ń gbé wá bí bó ṣe ń present hmm. at least ó ti add more knowledge mi wọ́n ti ẹ̀ really try it. ok n gbìyànjú ẹ ti ṣe theory léèwé practical lélẹ́yìn náà tẹ́ ẹ̀ rí ni tá wo performing arts tẹ́ ẹ̀ ń ṣe yẹn apá àgbógan ni wọ́n rò pé bóyá tí n bá ṣe tán ibi ìbàyìí ni mo fẹ́ ṣé mo fẹ́ máa jó ni bí àwọn Ṣẹ́gun Adéfìlà clown troupe ni àbí mo fẹ́ máa ṣe tíátà. Actually, performing at holistic combination of three aspects eh. that's drama, dance, and music. But ó tún wá jù yẹn lọ hmm. torí we go into costuming makeup then cinematography ó pẹ̀lú ẹ̀ náà ẹ̀ka bó ṣe ń lo kámẹ́rà àti hmm. gbogbo ẹ̀. èwo ni wò ń sọ pé ó láìpẹ́ eléyìí tí mo nífẹ̀ẹ́ sí jù tí mo dẹ̀ máa ń ṣe jù ní school ó ní costuming mo like costume aspect ẹ̀ bó ṣe ń ṣe àwọn èèyàn lóge gbogbo àwọn aṣọ tó máa ń wọ̀ nu eré yẹn bó ṣe ń combine ẹ̀ àwọn nǹkan tó yẹ kí culture ìkólò àwọn nǹkan tó yẹ pé ó máa suit nǹkan tó fẹ́ bọ́ ṣe fẹ́ dress ẹnìkan eh, eh. nǹkan tí costume wà ń pa nìyẹn eh. ó ní mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jù so tọ́lọ́run bá fún wa ṣe hmm. ìyẹn wù mí acting náà ó dẹ̀ wù mí. o like acting náà èyí wà ní tọ́lọ́run bá fún wa ṣe ó sọ pé kọ́lọ́run fún mi ṣe. ṣé mo agbára ọlọ́run tiẹ̀ máa fún mi ṣe. now you are talking pásítọ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí àṣẹ sì ti gùn <laughs> kò yí padà. àmín sáà àmín sáà lórúkọ jésù kristi olúwa wa sọlúwa lánàbí karim aláwàlẹ wasalam. a ti gbọ́ costuming gangan àwọn other aspect náà bíi orin orin wọn kọrin lórin àti ijó bẹ́ẹ̀ náà ń kọ́ wa ní orin ijó náà wọ́n ń kọ́ wa náà gbogbo ẹ̀ náà là ń ṣe. o sì kọrin fún wa àwádé àwádé àwádé olóye <laughs> àwádé àwádé bí orin kan tá a lò nígbà production wa Ògèdèǹgbé ni orin náà Ògèdèǹgbé agbómigbòrò bẹ́ẹ̀ ni mhm. production kan tá a ṣe. ojú oró nílékè omi òsínbàtà nílékè odò ọ̀rẹ́yìn ọ̀tá ọ̀rẹ́yìn òdì gbógun gbòòrò Ògèdèǹgbé gbógungbòòrò gèdèǹgbè eh, ojú oró nílékè omi òsì bàtà nílékè odò ó ṣẹ́gun ọ̀tá ó rẹ́yìn òdì gbógungbòòrò gèdèǹgbè gbógungbòòrò gèdèǹgbè. ó ṣé o ó ṣé o Aminatu adúpẹ́ ó ṣé o ó o ó ṣé o láti yunifásítì ti Ìlọrin ẹ lára àwọn tó ń ṣe internship ní iléeṣẹ́ wa ní Orísun rèé àwọn pòfẹ́sọ̀ ẹ bá mi kí àwọn pòfẹ́sọ̀ bá ń kí wọn àwọn tíṣà rí. mo kí gbogbo àwọn tó ń kọ́ mi ní University of Ilorin Performing Arts mm. mo kí Dr. Abdulrasheed Adeoye mm-hmm. mo kí. òkè kọ́ ni dókítà yẹn wà o. Dr. máa Dr. dókítà òun wẹ̀. mo kí pírọfẹ́sọ ayọ̀ akínwálé mhm. mr ọlálùsì mr taiwo mr akínṣípẹ̀ dr austin emelu dr taiwo ayé. máa sọlọ máa sọlọ wọn ń gbọ́. dr taye. Eh àti gbogbo àwọn lecturer mi tó kù mrs shuayi dr mm. shuayi mm. àti gbogbo eléyìí tí mo rántí láti darí àtẹlẹ tí mi rántí mo kí gbogbo lecturer. mo kí gbogbo wọn nítorí pé tó bá dé school kan máa sọ pé ẹ ò tẹ ẹ lè dárúkọ wa o kàn dórísun kan lọ o kàn ń ṣakọ <laughs> ok o o ṣe púpọ̀ o ẹ kí wá ṣòun nìkan náà o àtúláwọn míì náà tá a tún pè wọlé tó jẹ́ pé àwọn náà ń ṣe attachment ní iléeṣẹ́ Orísun.